بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيراً ألم تر إلى الذي نعم إيه. إيه. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم إن كنتم تؤمنون بالله ورسوله ذلك إن كنتم تؤمنون بالله ورسوله ذلكم خير لكم وأحسن تأويلاً ذلك خير لكم ذلك خير وأحسن تأويلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيراً الحمد لله رب العالمين الذي علم بالقلم وعلم الإنسان ما لم يعلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير واصلي واسلم على المبعوث رحمه للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فالسلام عليكم ورحمه الله وبركاته ọ̀pọ̀ ni fọ́lọ́wọ́n bá tó sì wá ní mùsùlùmí atọrọ àlékún ìkẹlọ́wọ́n bá ti gẹ̀rẹ̀ fánibí sallallahu alaihi wasallam ẹn tọ́lọ́wọ́n bá rẹ̀tùbà máa jẹ́ kẹ̀ fún gbogbo wa wọ́n bá ní sàlékún kí ànàbí o bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ jẹ́wà náà wà náà tọ́ kẹ̀ pẹ̀lú ànàbí sallallahu alaihi wasallam lọ́jọ́ tí yóò lè fi ipò kan gbára rẹ̀ lẹ̀ afẹ́nbá pàdé allah subhanahu wa ta'ala pẹ̀lú ọ̀kàtọ̀mọ́kùnbí ẹbọ àbí ọ̀kàtọ̀mọ́kùnbí wa mọ̀nàfíkì àbújọ́kùn sọ́mọ́ bàbẹ̀ lọ́hùn kó máa kíyèsí wa kí n tá máa sọ kó máa yọ̀ sí nǹkan tá máa ṣe o n tá máa ṣe náà kọ́ máa fàdánwó kan wà kọ́ máa yàtọ̀ sí nǹkan tá máa sọ á jẹ́ àmú méjì agbábẹ̀dọ̀ tá àwọ̀ lọ́wọ́ ọba ìntẹ́nì kọ̀ọ̀kan wá fi ilẹ̀ tá a fi wá gbọ́rọ̀ lọ́wọ́ ọba mẹ́sà àbánibọ́ ju bá a ṣe ń fẹ́ lọ wọ́lá àjọkàn òṣòro ní Ini gẹ́gẹ́ bí ìtìfáàkùwa ń ta panupọ̀lẹ̀ lórí o náà ni àwọn àbẹ̀rẹ̀ kan sí kejì tí a ní tí e sì sí àǹfààní àti lè maráyè dáhùn rẹ̀ níjọ́ tá bá ti ṣe tafsir aláàmà sàlàyé rẹ̀ inṣáàlá rahman ní díẹ̀díẹ̀ ṣùgbọ́n àwọn asílẹ̀ àwọn ìbéèrè ó jẹ́ ìdùnnú pípọ̀ wípé àwọn ọmọ ìyá sí dáadáa Allah subhanahu wa ta'ala sì san lẹ́san olóore kọ́dà rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó jẹ́ wípé ìbéèrè wọn lárọ́wá ní a fi kọ́ tá a mọ̀ wípé àwọn náà wùláyì tullabul ilm àwọn ilé tullabul ilmi tó sì jẹ́ kí ìjókòó báyìí kọjá wípé a máa rí pé ìmá ṣe ìhìyáwó súnnà nípa irú àwọn ìbéèrè báyìí a rí pé àǹfààní tọ́pọ̀ ní bẹ́ẹ̀ bákan náà àwájá tàjọjẹ́ tó lábùl ilmi a sì ní máa wà nù gọ́mìdù kan mínal àfi kí a rí wípé àlámẹ́rin yẹn clear sí wa ìyẹn jẹ́ abala tàwa tó lábùlẹ̀ ilm abala péjì a rí àwọn tí wọ́n ń kọ ìbéèrè tí wọ́n ní yorùbá nínú àwọn ọmọ ya tó ń jẹ́ àmọ́ wípé àwọn méjèèjì náà lájọ ní ìnáyà bó tẹ̀ jẹ́ wípé ìbéèrè ta lè látọ̀dọ̀ tọ́líbùlẹ̀ ilmi yóò yàtọ̀ sí ń lọ́dọ̀ ẹ̀ ń tíyèsí tọ́líbùlì ilmi àṣẹ́rí ṣùgbọ́n àtigun kìíní àtigun kejì àfijọ́kùn sọ bí Allah subhanahu wa ta'ala kó lé gbogbo wa lórí dáadáa but àwọn ìbéèrè gẹ́bà sí mọ̀ pé kò lè mú ojú kan ńgbà tí è ṣe ibì kankan náà láti ń béèrè tí è sì ṣe nǹkan ni a sọ pé ká béèrè lé lórí a àwọn asila àwọn àbéèrè tọ́jọ́ wípé lórí ọ̀rọ̀ ìrun ní ń bá lọ asilẹ̀tẹ̀ a rí àwọn ìbéèrè kọ̀ọ̀kan tó jẹ́ pé lórí ọ̀rọ̀ obìnrin bóyá tó ní bá ṣe pẹ̀lú ọ̀rọ̀ obìnrin òun lọ bá lọ a sì rí àwọn ìbéèrè míì tó ní bá ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbésí ayé àti àwọn nǹkan kọ̀ọ̀kan tó lè máa ṣẹlẹ̀ síyàn tó lè máa jẹ́ bíi ìmà fún yàn ṣùgbọ́n insha Allah rahman bó jẹ́ pé àlè máa àlè pé dandan dandan gbogbo ẹ̀ ládàá tẹ̀lé ni a máa ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ ìlọ́fà tó fi jẹ́ wípé tààkùrù díẹ̀ bá wa pẹ̀lú àwọn kan tí a ń yọ̀rọ̀ síra wọn ṣùgbọ́n yóò hùn mí kọjá wípé ká bẹ̀rẹ̀ pẹ̀lú ìbéèrè àwọn tí wọ́n jẹ́ tulabul ilmi ash-shar'i nítorí wípé ó jẹ́ àwọn as'ila tó jẹ́ pé natanaffasu alayha tawila ọ̀rọ̀ lè máa gùn níbẹ̀ pípọ̀ díẹ̀ bí idhnillahi al-wahidil qahhar naam Thank you. بسم الله الرحمن الرحيم ذكر الإمام البيهكي أن ما بين المشرق والمغرب قبلة فأرجو توضيح ذلك àkọ́kọ́ alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulillah ba'd afá tó ní ìbéèrè àkọ́kọ́rọ̀ wọn kí wọ́n má bínú nítorí wípé bí wọ́n ṣe kó gbọ́ àwọn asílà yẹn papọ̀ ara àwọn àtúnṣe tí ó wà náà nù àáfẹ́kọjẹ́ pé wọ́n máa bá ní dàwánà rẹ̀ ká kó mílíọ̀nù náà ni gbogbo wa sọ́rakọ̀ járíà ni òun ni àdàwọ̀ eh, education àbígínẹ́ ń pè alọ́sọ̀tọ́lọ́wọ̀ fi ààbò sí ẹni tó béèrè béèrè wọn wọ́n ma wípé àwọn akẹ́kẹ́ ti ra change ń bẹ̀ díẹ̀ kò sí change ń ju wípé bí ṣe gbé ká sí torí asila yẹn jábọ́ ńlá tún sáré wà lọ padà bá a ṣe bóde lẹ́ẹ̀kan tá a ma so ṣùgbọ́n tẹ́mi ti kà ń yẹn sọ ma fún nǹkan tí gangan mọ̀ kàn ra bá wọn sọ bí padà àwọn nǹkan bẹ pé yẹn torí ti afa mama bèrè pé kini hukmu hadithi ke ṣe imam bai hakilo so hadithu ni wi pe ma baina al-mashriqi wal-maghribi qibla hadithi min hadithi abi hurairah wa min hadithi hadithi abla ibn umar radiyallahu ta'ala anhuma wa ardahuma أخرجه الإمام الترمذي في سننه كما أخرجه ابن ماجه وقواه الإمام البخاري رحمه الله تعالى بل ترك حديث ياتي أن تكون لوتن لوسي والحديث ثابت وصحيح inshallah narji ila hadha alhadith fima ba'd akwara sibi hadith yẹn ṣùgbọ́n afẹ́ sí bàrọ́ àdìmà wà àdáwà àmánà ilmiya nípa wípé ẹni tọkọ kíní ìwá sọ́álù wọn ìbéèrè wọn gangan ra jábọ́ kí ó ń tọ̀ ọmọ bínú torí pé kámọ́ bá ṣe gíṣù wà gílù lè fún ọmọ ìyá náà asílà táwọn Yorùbá wọn ẹsẹ́ jẹ́ òdúwẹ́ alhamdulilayi rabbil alamin afa dáhùn wípé hadithu ntí ń bẹ láàrin ibi tóòrùn ti ń yọ síbi tóòrùn ti ń wọ̀ kíbúlà ni wọ́n ní kí ni ìdájọ́ hadithu yìí sádìífù ìsọfẹsẹ̀ mọ́lẹ̀ sánàbí wí ń tòótọ́ àbí òwí tọ́ba wá wí kí n túmọ̀ rẹ̀ bákan náà bó o láti máa dá kíbúlámà kí ni tó dé wà lórí rẹ̀ kí ni tó tuwálẹ̀ bákanáà àfọ́ òbèrè gbogbo bẹ̀rún ìmì òun fáwọn èèyàn kún un bákanáà tá a bá wà ní káàbà ṣèdájọ́ rẹ̀ yàtọ̀ sí àwa tí a ń kírun tá a rí tá a jìnà sí káàbà bákanáà ẹni tó wípé ń bẹ níbi tí ò ti mọ jíà káàbà tọ́bẹ̀ẹ́sẹ̀ bẹ́ẹ̀ kírun ọ̀rọ̀ mélòó láwọn àfáà ní lórí rẹ̀ bóyá yàn rìn lọ ìsẹ́rìn àjò àbí kan kò ti ẹ̀rẹ́ kò ó lè jẹ́ kò fojú jọ ẹnì kankan tó ti ẹ̀ lè bèrè wípé eléyìí ìjọ ẹni islam lè yé bó ṣe ń bèrè pé sàárè kún wò lẹ́nu ni so èyí ó ti mọ rú àwọn àyàn pé ọ̀rọ̀ ti gba sùúrù báyìí o wa ta'ala gẹ́gẹ́ bí ìmáàmù Bayhaqi ṣe sọ nínú kìtàbù wọn tí a ń pè ní al-Khilafat rahimahullah ọlọ́run fún àwọn àfa ní ọpọlọ pípọ̀ ó sì fún wọn ní àròjinlẹ̀ pípọ̀ ó sì máa ń ṣàfihàn pò nífẹ̀ẹ́ wọn níbi àgbékalẹ̀ ọ̀rọ̀ wọn al-Khilafat l'imam Bayhaqi mujalladu mẹ́fà ni bàbá ìwà ń sọ̀rọ̀ ń bì kan bẹ́ẹ̀ nípa ọ̀rọ̀ kíbílà wípé tá a bá lọ rèé wo bí Allah subhanahu wa ta'ala bó ṣe chẹ́ǹjì kíbílà kúò ní Baitul Maqdis padà sí Kaaba a rí wípé nǹkan tí ó lè díẹ̀ lára àwọn èèyàn ni ntí yẹn ti bá sábà kí wọ́n wá fẹ́ chẹ́ǹjì ẹ̀ débi wípé àwọn ayanhanyàn kan padà ṣẹlẹ̀ tú àwọn Yahudi sí wa ṣùgbọ́n àṣọ tá a ti mọ̀ pé àwọn nǹkan yẹn ó kí náà nǹkan tí ń sọ. إن كانت إن كانت القبلة الأولى حقا فما صرفهم عنها ká pé ìrun tánà bí nkí tó bá gbà wípé ibi tó nǹkan kan dojúkọ tó jẹ́ Baitul Maqdis yẹn ká pọ́lọ̀ ń lọ yọ̀ǹda fún kó máa dojúkọ bẹ̀ tó sì jẹ́ pé òótọ́ lórí bẹ̀ kí ló wá tún lè mú kú ò má dojúkọ bẹ̀ mọ́ wa in kanati batilan tó bá jẹ́ wípé ibi tí ń dojúkọ tẹ́lẹ̀ ń ìsìn lọ́fẹ́ sọ fún wa pé bí ọ̀dà máa fama hukumu ma kọ̀dì sọ́lá ilẹ̀ ihe amina sọ́làwà kí n dájọ́ gbogbo tó ti kí nínú ọ̀run tó fi dojú kọbẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan yìí Allah subhanahu wa ta'ala pé wọ́n wọ́n máa sọ bẹ́ẹ̀ oríṣi àwọn nǹkan náà ni wọ́n wì ọwọ́ afẹ́ gbé ọwọ́ agbé níbi tó jínagá àwọn tá a bá ha suratul Baqara a rí pé sílísílá ọ̀rọ̀ yìí ó bẹ̀rẹ̀ láti bi ayat sọ̀sọ̀ yìí pé ma nansakh min ayatin aw nunsiha na'ti bi khairin minha aw mithliha àpáyà kan rẹ̀ rí àfi kọ́ jẹ́ pé èyí tí ó tó dáa jùlọ láàmú wá fún yín padà nítorí wípé à ń ṣe mọ̀rọ̀ àtúnyìn a sì ti sọ àdéhùn wípé wa ma ja'ala alaykum fi ddini min haraj ọsọ̀rọ̀ wa ni pé tí n bá wá serú nǹkan báyìí ànábì tí mo rán sí tí ó sọ fún yín tó bá jẹ́ pé tòótọ́ lẹ bá gbà nàbí ń gbọ́ kọ̀tọ̀ sí yín kẹ́ ẹ máa pé àbánàbí mú a sí ẹni àbòrí bẹ́ẹ̀ àbí ó rí bẹ́ẹ̀ nítorí pé Allah subhanahu wa ta'ala lahu mulku samawati wal ard ìníkápá sánmà àtìlẹ̀ olóni yatasarrafu fihima bima sha'a wa kayfa sha'a subhanahu wa ta'ala bó ṣe wù sí ni máa ṣe níbi méjèèjì ìtọ́báwù ìdájọ́báwù ni ó mọ̀ á ń sánmà ni ó ṣe lórílẹ̀ ṣùgbọ́n ẹ̀yin ẹ má ju àwọn tó wípé wọ́n yà wọn nígbà bá tó sọ pé ọlọ́mọ tó sọ báyìí fún wa ń bọ̀rọ̀ bọ̀ lára àwọn tí ó sì máa padà máa ta yín lẹ́nu tẹ́ ẹ bá ti rí pé ẹ lórí òdodo ẹ má wo yẹ̀wúdí àti ànàsọ́rọ̀ sẹ̀kan àti pé àmàní yìí bá wọn jà tílkà àmàní ẹ̀mọ́rún ẹ̀sá nà bí o torí pàn gangan àwọn méjèèjì kí n chéǹjì kíbùlà yín kúrò lè ń tọ́wà tẹ́lẹ̀ kí n padà gbé wá sí nǹkan mi oríire ni fẹ́yìn ẹ wò wípé yahudi ọmọ pé ah, ah, àwa tẹ́lẹ̀ bí ah, bí dojúkọ kó wà sásùn torí àti nàṣọ́rọ́ ti dájú ara wọn ní nàṣọ́rọ́ ṣẹ̀ṣẹ̀ kankan nàṣọ́rọ́ náà ní ní o kọ̀ ṣẹ̀ṣẹ̀ kankan. wọ́n bá bọ̀ ó gbogbo ibi tóòrùn ti ń yọ wọn lọ́ọ̀bà ló ní ibi títí ń wọ̀ wọn lọ́ọ̀bà ló ní kò sí ìdájọ́ tó ń fẹ́ pa tó ń ọ̀pa gbogbo bí ẹ bá sì sọ tí ń bá sọ pé ẹ dojú kọ ẹ fi sin èmi ọlọ́run ọba subhanahu wa ta'ala èmi náà mo níbẹ̀ èyí tó dẹ̀yìn máa sọ èyí tó tún ilẹ̀ máa sọ kọ́dẹ̀ ẹ̀sìn wa máa wò ó wàláì bí n chẹ́njì kíbla yín iyún ò torí àsọ pé kíyàwó di ó nífẹ̀ẹ́ yín o àfi tó ọba lè fi ti mo fi rán lẹ̀kọ́ máa ṣe tiẹ́ sì máa wá àwọn àti mo ti fún tíà àti ẹni tí mo fún wọ̀nyí náà ẹni tí bá ń kà tí ń tẹ̀lé ti ń bẹ́ ń bẹ́ ní sísẹ̀ntẹ̀lé ní sísẹ̀ntẹ̀lé sísẹ̀ntẹ̀lé ó ń lọ̀rẹ́ èmi ọlọ́run ọba o èyí sì wà á dúró ibìkan fún ànàbí ilé ńlá mà nílé náà o ẹni mo yọnu sí ti mo mú lọ́rẹ̀ mo ní ọlọ́ọ̀kọ́ léwu à ń fi gbígbà tá à ń tú sírísílà ni o ah, ilé kọ́dà àti sẹ́nifọ̀kànbalẹ̀ kọ́dà ẹ ń bá sá wọnú ìléhùn ó ti dẹni ìfọ̀kànbalẹ̀ àti òdòmí ọlọ́wọ́n ọba gbogbo nítorí ọ̀dánwò ń ta ẹ gbọ́dọ̀ fi hàn kẹsẹ́ mọ́ tí èyí jáde ń bẹ kọ́dà béèrè yẹn rí ẹ ń tọ́pa bàbá rẹ̀ nù léhùn kò gbọ́dọ̀ yín lé èkánná gbélé yóò gùn lẹ́bẹ̀ẹ́ béèyàn ló ń gbèsè rẹ̀ kò máa lé mú kí kọ́dà ilé tí mo yọnu sí pé wọn gbọ́dọ̀ tilẹ̀kùn bẹ̀ lọ́sàn lóru ni gbogbo gbà sísí ilẹ̀ ni pé tí ó máa yọ tí ó wà máa jọ́sìn fún mi lọ́ba sọ̀tara ń bẹ̀ kọ́dà mo tún wá sí ibi táwọn èèyàn máa wá ní gbogbo orílẹ̀ ayé pátápátá ẹni tí mo tún wá ní kọ́kọ́ lè ń fún mi ọ̀rẹ́ mi tí mo yọnu sí pọ̀ ni ààyò mi ni wọn àtọ́mọ rẹ̀ ìgbà tún wá kọ́lé nǹkan wo tún wá gbalẹ̀ lọ́wọ́ wọn pé mo tún gbà sẹ́yìn sì wá máa wo gbọ́n kan ń lẹ̀ra wọn mẹ́ni tí mo ní ọkọ́ léwu wọn ọ̀tẹ̀lé tí n bá wá padà dáwọ́ sí ọ̀dọ̀ ẹni tí ọkọ léhun tí mo bá nílé nìkan ọmọ dojúkọ wàláhì àpẹẹrẹ pé mo láìkì ẹni nítorí wípé mùsùlùmí lòun mùsùlùmí nìwọ gbogbo ohun tí ẹ máa sọ pé ara wa lẹ́ńtọ́kọ́ léhun wọn ò ṣe tó ń tọ̀ ń ṣe síwá máa wò ó ìgbàkígbà tí n bá sọ wípé kíbìlà kan lẹ̀ ń lò tẹ́lẹ̀ wọ́n á máa dojúkọ bùnmi àwọn tọrọ òye sayakolu sufaha mọ́ wo bẹ́ẹ̀ o àwọn tí wọ́n fọ́nú tí wọ́n gọ̀ bíi tasutasu wọ́n máa sọ wípé máa wà láàhùn àǹkíbìlátìhìmù lẹ́tì kánú alẹ́ ewu ewu ọ̀rọ̀ ṣáájú ṣáájú wọ́n máa pè àà ẹ̀dùn ó sì lọ́lọ́ ní kọ̀ǹtún láti sánmà ibi tó wá ń dojúkọ láti ẹjọ́ yìí tí wọ́n tún lọ́ máa dojúkọ bòmí ni àbò tó chẹ́ńjì ẹ̀sìn mọ́ ọlọ́

Baitul Maqdis lápẹrẹ ká sọ wípé kàbá masalasi lápẹrẹ èèyàn wá àdúsàn wá fẹ́ kírun naam ṣùgbọ́n ọ̀nà èkó báyìí ó ní Maqdis wa Masjid al-Aqsa ọ̀nà báyìí lọ́wọ́ àníbí wá fẹ́ kírun tó bá fẹ́ kírun báyìí yóò wà gbé kàbá sí bẹ́ẹ̀ náà yàdẹ́yìí níbi tó jẹ́ jíà tó dojú kọ bó o baitul maqdis ọ̀nà bí náà wà dojúkọ báwọn ọ̀nà barakallahu fikum gbogbo ọba tó wá ti fẹ́ kírun yóò dojúkọ náà bí ṣùgbọ́n ìgbàsára sáà pálásẹ̀ pé kọ́ máa lọ Madina ó lọ Madina ìlọ Madina ìgbàsára mdé Madina méjì ni rìwáyà tó wá sixteen months lànà bí fi ń kírun báwọn ṣùgbọ́n sẹ́mi pé ní Madina kò sí káàbá ń bẹ bẹ̀lẹ̀ pé yóò pọ̀ ń gbé káàbá sí bẹ́ẹ̀rẹ̀ àdẹ́yìn gẹ́bí se máa ń se Makka níbo ni wọ́n rí pé ń dojúkọ o sápaná Maqdis àwọn sáà wà lórí ìṣesí àwọn Yahudi wa máa wò pé hmm, kí ni máa ti hàn lọ́rùn bákanbàkan pé ah, yóò ti ẹ̀ṣùgbọ́n náà ọkùnrin ṣe ìfilẹ̀ ìjọ wa bẹ́ẹ̀ sì ni alọ́sọ̀rọ̀ máa ń ṣe bẹ́ẹ̀ fún àwọn ànàbí rẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ kí gbogbo àwọn èèyàn tó rán wọn sí ó lè bá a mọ̀ wípé bóun náà ṣe rí ní àwọn ànàbí tó lọ ṣáájú náà ṣe rí kó lè máa jẹ́ ìrọ̀ ọkàn fáwọn tó ṣẹ́kù náà tó gbàdàbí kan tó ti lọ ṣáájú tẹ́lẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ máa ń bí ìbámu kọ̀ọ̀kan sí kejì máa ṣẹlẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ kó tó pé nẹ́sìkò wà máa ṣẹlẹ̀ lórí ṣẹ̀ríà ipe ìtẹ́ǹsì tẹ́lẹ̀ pé ah ah ìtẹ́ǹsì tẹ́lẹ̀ kó lè máa rọ ọkàn kó lè máa rọ ọkàn kó lè máa rọ ọkàn ṣùgbọ́n hikima yẹn èyí àwọn tí wọ́n bá ánádà nàbí mi tuntun tọ́lọ̀ bá sẹ́gbẹ̀ dìde nírú wáyà mi in tó tó seventeen months ṣùgbọ́n in tó fẹsẹ̀ múlẹ̀ jù wípé sixteen months wà ayyaman àtọjọ́ díẹ̀ tá a bá ti ló lé lọ́jọ́ díẹ̀ ajẹ́pẹ́ àti ẹ̀ wípé seventeen months in tá a bá kàn fi kún ni wípé méjì náà ni sixteen months ó lé díẹ̀ bíi seventeen months torí eh, riwaya ìwánu sahih ní àmà Bukhari rọ̀dọ̀ ta'ala anabi sallallahu alayhi wa sallam ọwọ́ awa ni Makka Madina Allah subhanahu wa ta'ala sọ ayà kalẹ̀ fún wípé kọ́dínà wà taqalluba wajhika fi sama nínú atharu mi pé anabi gan máa ń sọ fún Jibril máa ń sọ fọlọ́hún kudi ma dojúkọ kaaba duniya na ana abudullah wa rasuluhu ẹ̀rọ ọlọ́run balẹ̀ mìíràn òjíṣẹ́ rẹ̀ ní ìyìn lè máa kọ́ pé ní tí kò sèrè ntọ́ bá ti rán mi sí ọ náà ní sọ fún ọ bí wàá máa gbójú sọ́mọ́ gbogbo yóò máa bí Allah subhanahu wa ta'ala títí tí tọ́lọ́mù fi wá sọ wípé qad nara taqalluba wajhika fis sama falanuwalliyannaka qiblatan tardaha ìlànà bí a ti rí gbogbo bó ṣe máa dírẹ̀ bẹ́ẹ̀ sọ́dọ̀ àwọn ọlọ́pàá sọ̀tàlá ọ̀dà àti wá gbà fún ọ wá máa dojú kọ kàábà báyìí ṣùgbọ́n sọ̀rọ̀ sọ́dọ̀ wà Madina alọ́sọ̀rọ̀ ní kọ́ máa dojú kọ kàábà tí bá wá ń dojú kọ kàábà bóò lára Madina ó ṣe mà wípé ọ̀nà kàábà rèé àwọn tí èwà sára Madina bóun ó sì mọ̀ pé ọ̀nà kàbárì ẹ̀sìn ìtọ́lọ̀ sọ wípé wà má arsalnaka illa kaffatan linnasi bashiran wa nadhira gbogbo ayé la rán ọ sí ńgbà ọba di pé wá ń tàn ká tàn ká dé gbogbo ayé bóun ni gbogbo ayé ọ̀nà òsè wa mọ̀ wípé ọ̀nà kàbárì طيب إذن إقرصا لسي ó jẹ́ àmọ́ ìpè lára májẹ̀mú pé wọ́n gba ìrun lọ́wọ́ èèyàn ó ní kó dojúkọ kí ni o kíbúlà fáìdà tàkọ́láfà ṣẹ́rùtù tàkọ́láfà lè mọ̀ṣẹ́rùtù hádà lè tàkọ́rọ̀ ìdà tàkọ́láfà tàkọ́láfà al-mashrutu ìwà di dandan gbogbo ma fẹ́ kírun kó dojú ọ kíbílà ọsẹ̀ látòrí ayá yìí gbogbo ma fẹ́ kírun fálọ́sọ̀ àtàlá ìpìlẹ̀ asìlù fún ọ ni pé dandan ni ó dojú kíbílà nítorí kíni torí pé Allah subhanahu wa ta'ala fẹ́ mu wá itilafan lil qulub láti lè bá a fi pa ọkàn pọ̀ torí tá a bá wà ní mọ́sálásí ẹyọ kan eléyìí dojúkọ̀ náà haúsá eléyìí dojúkọ̀ náà lè ní mọ́sálásí kankan náà ṣé yóò jọ jẹ̀mọ́mà naam ṣé yóò wọn pé ọkàn àwọn tí wọ́n ń jọ́sìn bí ọ̀pàpọ̀ tá a bá sì wo inú ilé ìjọsìn mi bẹ́lẹ̀ ṣe ń jẹ́sìn òkè tí ń ranjú wo bí bẹ́ẹ̀ ni e, e, mi ò kọjú ẹ̀yìn mi ò kọjú bí téèyàn bi pé ọkàn tí ń bẹ bí ọ̀pàpọ̀ fi so ẹ̀mí tiwa papọ̀ lati fi jẹ́ pé kọ́dẹ̀ ń tọ́rọ òye tí bá ń wù ah àwọn eléyìí ọba kan soso ni wọ́n ń pè nǹkan kan náà ní bẹlẹ́mì wọn ibì kan náà ní kí ni o ibùdójúkọ wọn kódà yóò tún máa mú ìrẹ́pọ̀ wá bíjàmbá ti ń bẹ wa ìjà ń bẹ láàrin méjì parí ẹ̀ ti kankan ń bọ̀ sáfúbà pọ̀ ẹnìkan ọ̀gbọ́dọ̀ torí ẹ̀ pé kí n kó lè mọ̀ pé mò ń bínú ọlọ́run la wọ́n fẹsẹ̀ kẹsẹ̀ wọ́n fi èjìká kó kíni o èjìká. anabi sallallahu alayhi wa sallam nínú hadithi abi ayyub al-ansari radiyallahu ta'ala ardo wal hadith marhum sahihayn on se olon ni la tastaqbilu al-qiblata bi gha'itin wala bawlin tẹ́ bá fẹ́ tọ̀ tàbẹ́ ẹ bá fẹ́ yàgbẹ́ ẹ fẹ́ yàgbẹ́ àbẹ́ fẹ́ tọ̀ ẹ má dojúkọ kíbùlà kẹ́ ẹ máa yàgbẹ́ o wàlà tested biruha ẹ má sì kọ̀yìn sí kíbùlà kẹ́ ẹ máa yàgbẹ́ o kíbùlà rè má tọ̀ sí kíbùlà báyìí má sùn kọ̀yìn báyìí sí kíbùlà máa tọ̀ báyìí wàlà kì í ṣẹ́rìkú àwògárìbò ṣùgbọ́n o. ẹ̀dójúkọ̀nà bí tí oòrùn ti ń yọ tàbí kẹ́ẹ̀dójúkọ̀nà bí tí oòrùn ti ń wọ̀ tàbí ẹ̀kọ̀yìn sọ́nà bí tóòrùn ti ń yọ tàbí ẹ̀kọ̀yìn sọ́nà bí tí kíni oòrùn ti ń wọ̀ ọ̀rọ̀ yìí nígbà sáà sáà ń sọ àwọn onímbà sọ àwọn ará Medina walakin sharriku aw gharribu bákan náà hadithu abdullahi bin umar wá wá tó jẹ́ hadithu tá a wà ń bẹ́ gẹ́gẹ́ tẹ́ ń bèrè ó ń sọlọ́n wá ní ma bayna li mashriqi wà li maghribi qiblatun in ti ń bẹ láàrin ibi tó òrùn ti ń yọ sí ibi tí òrùn ti kí o ti ti ń wọ̀ qibla yín nìyẹn ẹ̀yin ará Madina àwọn ará Madina qibla wọn nù ibi jí àbí qibla wọn wà nù bákan náà ومن man doha من man أو من man jaro majrohum àtàn tí gbogbo ìlú wọn bá ṣe déédé ọ̀nà abẹ̀yẹn bíi sham bíi iraq ṣùgbọ́n à ń bọ̀ tá a bá ní istiqbalu qibla ká dojú kọ qibla tá a bá fẹ́ kírun a jẹ́ wípé nǹkan méjì ni ó máa ṣẹlẹ̀ kíbìlà gangan báyìí gangan báyìí kádojú kọ́ ká sì máa rí ìjọrọ̀rùn fáwọn táàbà sí maka kò rọrùn a jẹ́ pé ojú méjì ni ti ń bẹ́ńbẹ̀nu ìsọ́ọ́bátùlà àyíní wá ìsọ́ọ́bátùlì jíà ẹnì tó bá jẹ́ pé ọba wa nke àbá àwọn afa wa farrọkọ bainal kọribi walba'id malfardu alkorib minalitija ẹn bá ń bẹ ń kàbá kí ni ń tọ́jọ́rọ̀ yàn fóun wọ́n ní ìsọ́bátúlà àyínì ni kàbá gangan báyìí kò gbọ́dọ̀ mistake yẹ wàmùnkánà kọ̀rí bá ń ánìlì kàbátì falfardu fi hakihi isobatul jia in tí ó jẹ́ dandan lọ́rùn tiẹ̀ ni wípé kó sáré pé òun kírun sọ́nà bí tí kàbá wa ọ̀nà bí tí kàbá wa wà yìí ma bayna al-mashriqi wal fihi ish'arun ila anna al-amra wasi'un fakullu ma baynahuma jia lil qibla fáwọn tí wọ́n bá ń bẹ ní apá abẹ́yẹ ìdán àwà padà àwọn àfáà ní ọ̀nà wo lè yẹn wúlá lè gbàdá qibla mà láìsí ní maka kò sì sí ní medina ìdán ṣé gbogbo bí a bá ti wá wà lórílẹ̀ ayé líbi tó òrùn bá ti ń yọ síbi òrùn ti ń wọ̀ òun kíbùlà wa là. láà ìdán àkọ́kọ́ ma àwọn dọ̀wábìt àwọn nǹkan tá a fi ma ma kíbla ara àwọn nǹkan tá a fi ma ma kíbla jí àjẹ kan wàlìjìhátù àrọ̀ ìsíyàtù ufuqiyya arba' in tí ń ṣe ń jẹ́ jíyà gangan bọ́lọ̀ ń ṣe fi gbé ayé kalẹ̀ fún wa tá a bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ dára láàmú pípọ̀ mẹ́rin náà ló pín sí. a ní shark ibi tọ́nu sí kíni o a ní gharb a ní shamal a ní kíni o jenub kí ni o north yàbí kí ni o south ń gbé oní bímú ẹ́ eh? gharb east ń gbé oní bímú west a máa gba jíà jíà là ń pa àwọn yòó jíà a máa gba jíà àmà kíbúlà à ń bọ̀ bóòlù àwọn àfáà sì sọ pé a lè gba jíà àmà kíbúlà ojú kan nìyẹn bákan náà manazilu aṣamsu walqamar oòrùn àti òṣùpá a máa ń fi hàn méjèèjì náà ma kíbla oòrùn atakíní o àti òṣùpá a máa ń fi hàn méjèèjì máa ma kíbla. manazilu qamar òṣùpá yóò sinmi yóò tún máa rìn lọ yóò sinmi yóò tún máa rìn lọ yóò sinmi yóò tún máa rìn lọ tiẹ̀ ẹ̀ẹ̀kan lóṣù ìní fi ń rìn gbogbo rẹ̀ tó wá jẹ́ méjìlá lọ́dún kan tóòrùn sì ń fi ọdún kan rìn tiẹ̀ wa shamsu tajiri li mustaqarri laha wal qamara qaddarnahu manazila ó mú títí wá ń jámú ó mú tẹ́lẹ̀ ìwá ní kíni o àbọ̀m̀bí náà a máa ń fi ashamsu àti kíni o annujum ìràwọ̀ wà àlàmátín wábí najimi umiya tẹ̀dún nǹkan méjìlá ń lo ìràwọ̀ fún ìkan bá ṣẹ̀rí àmú ìkan ọ̀bá ṣẹ̀rí àmú ìmá lo ìràwọ̀ láti fi kẹ́kọ̀ọ́ àti máa ma agbègbè láti bí síbí o tá a bá ń tọ̀lọ lórí omi China lálọ́já wọ́n máa fi ìràwọ̀ ma ojú ọ̀nà báwọn ibi ìtaba padà báyìí ọ̀nà bí ọ̀nà ibi tóòrùn ti ń yọrì ọ̀nà bí ọ̀nà ibi tóòrùn ti ń wọ̀rì ah, ọ̀nà bí a ń lọ àti padà sẹ́yìn kọ́dà tí wọ́n bá sì sọnù pẹ̀lú pé ìjì bá dé lórí omi ìràwọ̀ náà wọ́n èèmọ̀nà padà ìmọ̀ kan ni ìmọ̀ dáadáa sí ni ó ní ilmu tashir àmà ilmu ta'athir wípé a fẹ́ máa fi ìràwọ̀ máa fi sọ so, nǹkan kọ̀kọ̀ ìṣẹ́lẹ̀ ọba ìbá yọ odidi oṣù ẹni ẹkọ̀ gbọ́dọ̀ sí ìyàwó ọmọ tí wọ́n bá ń bí wèrè ní ọmọ àyà tàdà da ilé yùn aka ń bẹ o tí ọjọ́ wípé tí wọ́n lọ fi gbèsè ayé wọ́n kọ́nù o tí ó sì máa fọ́ gbárí kọ́dà ń bi tọ́pọ̀ sí dáadáa ọpọ̀ ní Egypt ọpọ̀ mbó náà àwọn ọmọ pọ́n kọ lọ kọ́ ilé mọ̀lẹ̀ falak ó ti ń dàrin àwọn ọ̀dọ́ wa náà díẹ̀díẹ̀ o àmì ìtìyàn lọ kọ́ látọ̀ nǹkan kan kọ̀ wá sí ń tẹ́ẹ̀mà bá wímánú gbèsè ayé àfi kọ́sàjẹ̀ wípé ìràwọ̀ ìsánà ni wọ́n máa pariwo bí àwẹ̀ Ramadan bọ́ ìràwọ̀ náà ni ó sọ pé òun èèmọ̀ gbà sú ọyọ́ bí afẹ́túrú náà ìràwọ̀ iná náà ni wọ́n máa pariwo bákan náà a máa fi afẹ́fẹ́ ma kíbùlà ṣùgbọ́n dí èmi gan ọ̀ma o àwọn èèyàn kan bẹ tọ́lọ̀ ń sàánú ti pé tí afẹ́fẹ́ bá fẹ́ wá báyìí yá afẹ́fẹ́ ibi tóòrùn ti ń yọ rè wọ́n máa mà àwọn tó sì mà pọ̀ dáadáa náà lárúbáwá kọ́dà àfáwà àgbàbà òfèmí rahimahullah ta'ala nígbàtà náà ń sọ̀rọ̀ ló ń bí alamẹ́rí wọ́n sàlàyé tó pọ̀ nígbẹ̀yìngbẹ̀ wọ́n fi ti sọ́dọ̀ àwọn tí ọlọ́run fún lẹ́bùn kẹ̀kẹ́ bó ti ẹ̀ pé ó difficult ṣùgbọ́n tó mà ń bẹ dáadáa bákan náà a máa fi màhàríbù ibi tí àwọn mùsùlùmí gbé kalẹ̀ tí a ń fi ń bí tabatiri mọ́sálásí lọ́ọ̀kan mihrọ́bùrì àwọn àfáà ni a máa ń fò náà makini o kíbúlá a sì àwọ̀ gbogbo adúrú mùsùlùmí ọdún ní ìlú kan náà wọ́n sì àmà sùn wọ́n àdúríkọ̀ bì kan náà yóò sì jẹ́bi tí ọ̀dá wọn ọ̀rẹ́ ni ó travel ní àbí wọn ò rí asáré èèyàn méjì mẹ́ta tí ó ti èkéyìn mẹ́ka yóò sì mú fọ́tò kan sí kejì bọ̀ bí yóò rí o èkìríkà o tipẹ́tipẹ́ kèé sọ̀rọ̀ sí i ọ̀rọ̀ tí è sí ọ̀rọ̀ tí è sí ọ̀rọ̀ 500 years na wọ́n fàájí sọ pé maharibu ṣùgbọ́n tẹ̀m̀bí àwọn fàájí yíwa wípé mímbárù rẹ̀ mímbárù rẹ̀ mihrabu ni نعم كل حكم محراب mihrab àwọn fáà ń sọ fún wa pé ara àwọn àpẹẹrẹ fi lè máa kíbílà lónà lónà sí kíni o lónà wa ìjẹ́ ẹ̀rí kan pàtó ń bẹ látọ̀dọ̀ sàlásálàm tó sọ fún wa wípé tá a bá ti ń kọ́ mọ́sálásí o ká máa fi mihrab sí hadithu sí wa أخرجه ابن أبي شيبة في مصنفه من حديث موسى الجهني رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تزال هذه الأمة بخير ما لم يتخذوا في مساجدها مذابح كمذابح النصارى أو أمامي wọn ò níyẹ̀ wọn ò ní gbò lórí dáadáa lókùrúgbà tí wọn bá kọ́ mọ́sáàsì kalẹ̀ tí wọn ọba máa mú àyè kan bẹ̀ tí wọ́n máa tí wọ́n máa pè bẹ̀ ń bí mihrọ́bù tí ó àjẹrù mihrọ́bù àwọn ta ni o àwọn nàṣọ́rọ́ àgbẹ̀tàn bá kọ́ chọ́ọ̀tì tán ibi tí ẹ kí ni rọ́hìbù pásítọ̀ tí ó ti dúró sẹ̀pẹ̀ yọ yàtọ̀ sí ibi ayé àwọn èèyàn yòókù hadal hadith ghairu thabit ṣùgbọ́n tó ń ti bẹ́ àwọn àfáà mú ọ̀rọ̀ wà lórí rẹ̀ wípé mihrabu ìkíni hukumu rẹ̀ ṣé mubahu ni ṣé sunna ni ṣé mustahabu ni àkọ́kọ́ mihrab àyànhàyàn wá lọ́dọ̀ àwọn àfà lórí rẹ̀ ṣùgbọ́n arínú ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà tí wọ́n máa ń là síbi wípé mustahabu ni tùgbìrì wáyà orí wáyà o tó wá lórí rẹ̀ pé ẹ ṣe báyìí ẹ má ṣe báyìí kò sí ṣùgbọ́n hadithi tá mọ́lẹ̀ kan nígbà táwọn afáàn túmọ̀ rẹ̀ wọ́n ní maharibu yìí maharibu yìí tó bá ti maharibu tánà bí n sọ láti fi wé ti àwọn nasọ́rọ́ láwù sọ́hà alhadith láwù ìdán lókùrú ìgbà tá mùsùlùmí bá kọ́ mọ́sálásí yìí tiwọn tí wọn ò sì kọ́ mìíràbù wọn bíi maharibu àwọn nàṣọ́rọ́ kọ́dí kọ́ọ̀lá fúhùn wọn ti yapa sí nàṣọ́rọ́ náà báwọn nítorí wípé ìyìn tí ìrò pé èmi ọlọ́run jẹ́ kẹ́mi orí o àtẹ̀yìn náà o òpin ayé ni o kí mọ́sálásí kan ó ní wọn kọ́ mìíràbù bẹ́ẹ̀ kọ́ wá jọrù mìíràbù àwọn ti nàṣọ́rọ́ tó pé ní tó torú bíi sírù bí tí àwọn àbúnà ìmú wáyé ààyè tí ẹ̀ nìkan ni ọjẹ̀ báhùn láàrin gbogbo mọ́sálásí láyé gíga la fẹ́ rò ní o bí wọ́n ṣe dírẹ́sì ẹ̀ ní o gbogbo tí ó wà ń o yá jẹ́ pààyàn òkú ọwọ́ àwa lẹ́yìn lẹ́yìn tí wọ́n bá ti ẹ̀wà pín fẹ́ ẹwọ ìmáàmù nìkan wá dúró ní àárín ẹwà dúró gbogbo bí wọ́n báyìí kí wọ́n nìkan wá dá dúró báyìí jẹ́mọ́ ẹ̀ tí rú mọ́sálásí báhùn نعم ìdán arínú àwọn afa sunna tí wọn ni ká kọ́ mọ́sálásí ká má fi mìírọ́ọ̀bù bẹ́ẹ̀ lọ dáa jù ṣùgbọ́n àdá ṣe tàwárọ́fà wal muslimun kábìrán àn kábìrín táwọn afa fi sọ pé ìthbát ara ń tà lè fi ṣe ìthbátu kíbla òun náà nípa èèyàn jájójì ní tí wọ́n fẹ́ fàyọnu o kò dédí ìrírá kò délù ìrí ní wọ́n rìn káàkiri lọ́ba rí mọ́sálásí pé ọ̀ wọ́n náà ti ń kírun bí tó gbó wọ́n tó bí ọdún márùn-ún sí mẹ́fà ọ̀ wọ́n náà lè ṣe mistake gan lọ́ba sì bọ̀nú mọ́sálásí lọ́ba sì kọ̀yìn ibi tí wọ́n sì dé sí òtẹ́ẹ̀lì ló dé sí táìmù tó dé lálẹ́ ni kọ̀ọ̀rọ̀rùn fún láti lè lọ mọ́sálásí tàbí kó bóde kò mójú lẹ̀kọ́ mọ́kankan bí bá ti ń wo mọ́sálásí káàkiri ọ̀nà bóníyà dojú kọ láti orí ojú wíńdò àwọn àfáà ló tún lè fi léyìn náà máa kéne o ó lè fi mọ kíbúlà ẹlẹ́ẹ̀kata ni ààlà àwọn nǹkan tí wọ́n ti ṣe láyé ìsìn tí ìwádìí sì fi múlẹ̀ wípé irinṣẹ́ tí kò parọ́ ni àyà àfìgbà tí ọba ti ní kọ́lá àgbà torí rẹ̀ bá dàrú kíbla mọ̀dá kíbla fàyìndà naam tá a bá fẹ́ fi jí àmà kíbla jí àmì ò ní àrọ̀ ìsíyà al أربع tó bá jẹ́ pé maka ni àwa tá a bá ń bẹ ní maka àwa tá ń bẹ ní shimal nọ́ọ̀tì sí maka láti fi jí àmà kíbúlà فقبلتنا ما بين الغرب وش ما بين الشرق والغرب ntí ọ wà láàrin ibi tóòrùn ti ń yọ síbi tóòrùn ti ń wọ ibẹ̀ ni kíbìlà àti wá wà wàmàǹkánà ẹnì kẹrin tó bá jẹ́ wípé jí àbí táwọn wà sí káàbà ṣẹ́rùkù ni ibi tóòrùn ti ń yọ ibi tí kí ni o tóòrùn ti ń yọ fàkìbìlátùhùn bẹ́ẹ̀nà shimal wàlìjẹ̀núb kíbla tí wọ́n wà ní kíni o láàrin shamali àti kíni o jenub láàrin north ti kíni o south ọ̀rọ̀ yóò clear mọ́ o clear ẹni tó bá jẹ́ wípé jíà tí wọ́n sí Mẹ́kà jẹ̀núùbù ni jẹ̀núùbù ni so ń kílíà díẹ̀díẹ̀ àbótí ń dàrú kò kílíà mọ̀ naam barakallahu wallahi mo rò fúnra mi torí à ń bọ́ tolóòrùn náà ọ̀dà ẹ̀mọ́tàsí ẹ jẹ́ kí wa tá a máa a sì máa sọ pé báyìí báyìí àti tolóòrùn ṣùgbọ́n ìmọ̀ ń pa ara <laughs> ṣùgbọ́n insha allah rahman in tí a fẹ́ fàyọ ń bẹ̀ tó jẹ́ a máa ṣe báyìí ni wípé condition lè warranty gbà mí téèyàn wà níbi tó jẹ́ wípé kò ní rọrùn fún láti sọ pé kíbúlárì ṣùgbọ́n tó bá ti lẹ́kọ̀ọ́ ìsára bí ìgbà tí èèyàn wà ní ibi tí ò ti ra aago kò máa aago kò máa kọ́ máa kásásùn ọwọ́ afẹ́ fi wẹ́dà máa pé ṣé sáàrí ti lọ àbí ètí lọ ṣé fájìrù ti lọ àbí ètí yọ gẹ́bí ti abade bẹ́ẹ̀ ní kérékọ́ rẹ̀ kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn gan sọ pé ogun tẹ́ǹsọ̀ gan àníbi ẹ̀mọ́ gan ayé ti rọrùn kọjá gbé lẹ́nu bá ọ̀ tí ì sáago ní yókò ṣùgbọ́n àwọn nǹkan yìí náà tá a bá ti lọ gbára lé jù yóò máa dá àwọn ayanhanyàn míì lẹ̀ nígbà kan sí kíni o sígbà kejì. السؤال الثاني هل يجوز للمرأة قص الشعر؟ alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulillah wa baad jazallahu asail khairal jaza ẹni tó bèrè béèrè ọlọ́mọ sábà ní sẹ́yìn lóṣù lérè wọ́n ní ìjọ́tọ́ kí obìnrin ó máa gé irun rẹ̀ sóbìnrin lè máa gé irun naam débi débi pé yóò fa ọlọ́run sọ ń bẹ́ o kọ́dà àwọn àgbàlagbà ńlẹ̀ yorùbá ń ta abalẹ́nu wọn ni wípé bí ọba nídìí obìnrin ìfarí bí ọba nídìí sẹ́ kò sì sí ibì kan láyé tí obìnrin ti máa farí tí ọjọ́ ọ̀dọ̀ àwọn ọ̀sẹ̀ bọ́ àwa fojú wa rí báyìí ní togo yá àgbọn po sí i ìyá àrùsọmọ́yà yọ ọ̀yọ̀yàn méjèèjì ilẹ̀ tó sì ní wọ́sọ white ni oro wọn ò sì gbọ́dọ̀ fi ṣe yẹ̀yẹ́ bàbá ti kó nílẹ̀ lórí ilẹ̀ kútọ̀ nọ́mbẹ̀ bá bọ́sọ̀ ilẹ̀ èmi fojú mi rí báyìí èyí wo àyà rẹ̀ o tọ́lẹ́ lómi ọmọ pé gbogbo ara tó adún tí wọ́n sọ bá a ṣe orí tọ́dẹ́koro èmi náà ṣe ah, àwọn ó ti mọ̀ wípé kèé ṣe kèé ṣe kí lórúkọ rẹ̀ ẹ̀hẹ́n abàmì ni tí wọ́n bá pèèyàn ní abàmì ebi tún ẹ̀ náà lẹ́ni tẹ́sù sámì sí kí á ní ẹ̀ kí uzáàkì ní abàmì naam ẹ̀ bẹ́ẹ̀ ọ̀bá ti jọba nàbí ṣe rí kí lélẹ́yìn kí lámì tí mẹ́ra rẹ̀ a ní èsù àkọ́kọ́ ká gbé nípa wípé obìnrin ó fi àwọn nǹkan kan yàtọ̀ sí ọkùnrin bọ́kùnrin náà ṣe fi àwọn nǹkan kan yàtọ̀ sí kí o obìnrin ọkùnrin ẹni tí bóòlù àmì sàmì gangan bóòlù ṣe máa ṣe súnà báwo sàmì ṣe máa ṣe pẹ̀lú irun tiẹ̀ riwaya méjì lọ wá wakilta riwayatain fi sahihain min hadithi albarra ibn azib wọn nam sàlá sàlám lahu sha'arun yadribu mankibaihi anabi irun orí rẹ̀ ima dé èjìká rẹ̀ méjèèjì ima kan léjìká méjèèjì báyìí riwaya míì tún wá wípé lahu sha'arun yablugu wáyé lẹ́ẹ̀kejì ṣahmata udnaihi ima ń dégbò ọmọlétí rẹ̀ àwọn àfa wa ṣe jámù láàrin àdísì méjèèjì wípé nígbà táwọn bí ba fi irun ẹ̀ lẹ́kọ̀ọ́ pọ̀ ìmọ̀ á débi ńgbà ọba ge yọ ọmọ báyìí. kamarin jìnnà irun lárúbáwá ni o irun tiwọn ni o béèyàn dẹ́wò ń bí dàdá ní ọ̀yà kan yìí o. tó bá fẹ́ rẹ̀ ẹrun rẹ̀ ńlẹ̀ gbogbo ẹ̀ ní ọ̀rẹ́ ńlẹ̀ papọ̀ tàbí kó fi ilẹ̀ jẹ̀máà ń rúfù lọ́dọ̀ wa ká pé nọ́mà irun ọkùnrin àwa náà mọ bí ṣe máa tó téyè máa gba gẹrun ni. ní ọkùnrin ìdán amsa salam nahana anil qaza ó ń sọlọ́ ní a gbọ́dọ̀ máa ṣerun bí irun àwọn olóòṣà kéèyàn ò fa kọ́ dá apá sí. Si Imam Ibn Qayyim rahimahullah ta'ala wọ́n ti sọ̀rọ̀ pọ̀ lórí kínní wọ́n pin tó sí bí ọ̀nà mẹ́fà ìmà kí èèyàn fa láti bí lọ báyìí bí ìgbà téèyàn la títì tí bí ìjẹ́gbó tí bí ìjẹ́gbó tọ́n ẹ̀yìn o ẹ̀hẹ̀ bí gbèyàn la títì ó fi bí ìṣe igbó ó fi bí náà ṣe kí ni o tẹ́sírẹ́sì kọjá láàrin rẹ̀. ànúbí ni ká má ṣe bẹ́ẹ̀ sallallahu ojú kanu ojú mi ó ní tàbí kéèyàn ọ̀dá sí kélekèle oríṣiríṣi wa ni ó mẹ́ta ń bẹ tí kò wà ń bí ó ti fa owó ìkún ìkún ó dùn bí ìkún ó dùn níbi ẹgbẹ̀mí ìkànnì òsòkè ni o àwọn mẹ́rin wà àwọn mi ò fi mí bi ó méje ń bẹ ó márùn ń bẹ à ń lọ sógbò mọ́sàn lọ́dọ̀ kan àwa gbọ́ ọ̀nà ìwò labari labari ọmọ fulani, tó ṣe irú irú ẹ̀ tí mo wí tán ní ìsìn asa paaki wọ́n ń ta wàrà wọ́n sì ti gbọ́ yorùbá díẹ̀díẹ̀ labá ń sọ fún màmá wọn pé wọn lẹ sọ fọmọ yìí wọn ní báwọn ṣe máa ṣe nu èwo ló kọ ti ẹ̀gbọ́n rẹ̀ tó jókòó ni wọn ní àdìjá ní jẹ mùsùlùmí ní mùsùlùmí labasale wàláì wọn làwọn ọgbọrí pé ọdà pọ́n tún wò pé tí à ń bá wò pé ọmọkùnrin o ká tiẹ̀ bá gẹrun kójú rẹ̀ ọ yọ àfi kí ẹ ṣe lálàásó wọn ní tàn mánu àwọn òsì wà ní dẹrú ẹwù mà jẹ̀mọ́ àṣíyàn wá lè pé tẹ́lù mi bá ń sọ̀rọ̀ mi pé ilẹ̀ ibo nìyẹn ilẹ̀ ibo ń bo ní ìwò bọ́ sí ọ̀nà aramọ́ náà mẹ́dẹ olóhùn ọ̀gbọ́rí ó sì máa ń wá ń gbà míì láti bí kéèyàn ọ̀dá orí méjì kó fi gbogbo ti ọwọ́ wájú báyìí lẹ kó dán gbogbo gbogbo tẹ̀yìn tàbí dà kejì kó ṣe gbogbo wájú báyìí kó pè ní họ gbogbo ìkú ọ̀dà padà síbo. gbogbo ran téèyàn bá lè fi jẹ́ kí bìkan ọmọ agaju bìkan lọ níbi irun rẹ̀ amsa islam kọ̀ fún wa pé ká má ṣe bẹ́ẹ̀ obìnrin àwa ń bọ̀ bí obìnrin tá a bá ń sọ ń parun obìnrin ara èèmọ̀ tí máa ń bẹ́ ń bi fatiwanu ìdájọ́ ẹ̀sìn a sọ ìdájọ́ irun obìnrin tí ẹn tí èsẹ́ ìyá wa ṣùgbọ́n ìyá wa gangan lọ́kàn àwọn obìnrin kan ń bẹ tó wípé ìran obìnrin mi ń bẹ tó wípé tí ọba gé tí ọba gé ń bi irun tí ẹ tọ́ba fi irun rẹ̀ lẹ̀ tí ò gé ń bẹ̀ wàhálà tí ọmọ kò ṣe ojú kéyìn ò ní ọmọ òǹpọ̀ ńlò lọ lọ́wọ́ ọmọ tọ́jú ẹ̀ lóbìnrin wo lóbìnrin ti pé tọ́ba da irun ẹ̀sẹ̀ yìí nǹkan níbo ẹ̀yìn ẹsẹ̀ tẹlumi tọ́ba dà sẹ́yìn nǹkan ní ìbàdí sáwà nírú ẹ̀mí tóbi ọ̀daràn sẹ́yìn tí ó sì máa kàn dì. tọ́ba wá fẹ́ yarú rùn yùn naam yọmọ so tí a bá ń sọ pé nílùú mi ń bẹ tóbi ti ń lo ànáwà nídìí mírọ sẹ́yìn pé yóò takùlà káyè tí wọ́n ń bì pé kí a ní à ń ṣe tó bá wọn lórí ọ̀pẹ́ yóò páàkì orí ẹ̀ yóò sì nǹkan kan ń lo bí tó fẹ́ tó wákàtí kan ìpìlẹ̀ asìlùfò bẹ́ẹ̀ ó ní kọ́ mọ́ mú nǹkan kan bí irun rẹ̀ àyàfi tó bá ṣe hajj tàbí umrọ tí ó mú bí in tó rí bí fásilù kàbáyé nínú ọrùn rẹ̀ ìpìlẹ̀ nínú ẹ̀sìn ṣùgbọ́n tó bèé bá nírun tó pọ̀ báyìí sẹ́yìn pé ogun tá à ń sọ yìí kò tiẹ̀ tí ì bá ìdájọ́ àwọn obìnrin ọ̀dọ́ wa ń bí mu kò tí ì bá fẹ́ jẹ́ pé yọ́ máa dà láàmú àbí ìnáwó ńlá ni yọ́ máa jẹ́ fún tí yọ́ máa gbọ́n wò lọ́wọ́ rẹ̀ àfikún ọ̀rẹ́ díẹ̀ lẹ́m̀bẹ́ẹ́ àkọ́kọ́ ọgbọ́dọ̀ jọjọ́ àjókòsọ láàrin wọn àtọkọ rẹ̀ nítorí pé àwọn àfáà ní pípọ̀ irun obìnrin ọlọ́run ṣe ní ẹ̀ṣọ́ fún wọn gẹ́bó ṣe ṣe pípọ̀ ọ̀rùngbọ̀n lẹ́ṣọ̀ fáwa ìyàwó aisha tí wọ́n búra wọn ni la walladhi akrama ar-rijala bil-liha ọba tó fi irùngbọ̀n pa àwọn ọkùnrin lé mo sì fi búra lórí ọ̀rọ̀ yìí. gí kóbìnrin ìpìlẹ̀nu tó bá wá jẹ́ pẹ̀rún obìnrin pọ̀ débi wípé ọ ń jẹ́ wàhálà fún bí dọ́rọ̀ ní àtúnṣe rẹ̀ gẹ́bí tá à ń sọ síwájú apá kan àfáà ni bó ṣe jẹ́ pé madhabu hanabila lẹ́yìn pé wá sí ájò wá sí nǹkan kan o kò gbọ́dọ̀ mú kankan níbi irun rẹ̀ but wọn ò mú dẹ̀lílù wa dẹ̀lílù tó wá ń pa pé ara hàn tó ṣe ìyá Aisha wọn ṣe àtúnú àwọn ìyá sàṣálàm tí wọ́n ń gé nínú ọrùn wọn gẹ́bù sí wánu hadith tó sì fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n gbà táwọn afá ń sọ̀rọ̀ nípa kínní àti rìwáyà yìí wọ́n rí wípé kàmá àkọ́rọ̀ bí dálíkàlà àlámà kọ́ọ́dí Iyad lẹ́yìn ìgbà tánàbí lọ tán ni àṣetùmọ̀ ẹ̀ ni wípé nígbà tó di wípé owó tí wọ́n máa tọ́jú oorun kó tó pẹ́ nu tí wọ́n kù tí wọ́n máa jẹ tó máa wá fowó tọ́jú oorun bákan náà ọkọ̀ tí wọ́n sì tún máa tọ́jú rẹ̀ fún tí wọ́n lè wà fárọ̀ rẹ̀ fún àwọn ni wọ́n ti bọ́ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala a wà rí wípé obì ó múnú rẹ̀ kò múnú rẹ̀ àwọn àdájọ́ tí wọ́n bọ́ ń bẹ̀ ní ìsìn ó ti wá ń pẹ̀ka bọ́ba lọ́kọ bí ọ̀lọ́kọ irúurú wo ni níbo ní ogún dè a ti mẹ̀ǹtẹ́ pé ẹ̀sìn yọ̀ǹda fún kó mú ń bẹ̀ àwọn àfọwọ́ ni kò burú gbogbo kọ̀ǹtíṣàn tó bá lè dé bá obìnrin nípa pẹ́rù rẹ̀ pọ̀ ìnìlà owó tí wọ́n máa fi kó kò lò lọ kápọ́ àmọ́ bá fi bléèdì ṣe sísọ́sì ṣe tọ́bẹ̀ lọ́kọ̀ pọ̀ gbọ́dọ̀ dán wo oníbàálẹ̀ mi nana ẹni ẹ̀sà bó bá ṣe jọ mánéjì wọ́n lànà ara wa ṣé bí n bá ra mú bí rìn kó tún mẹ́jẹ̀ wípé nínú owó tí bí ọ̀rẹ́ dìrà tí ọlọ́run dákun mọ́fòsì tàwa mọ́fòsì tàwa mo pọ̀ pé hundred naira yìí ó ní tí ó ṣe agolo gaari lóṣù mo sì ń dirun bí ẹ̀ẹ̀mejì sẹ́ẹ̀mẹ́ta tábàtún lè máa fóyún náà pamọ́ ńkọ́ ọkọ ẹ̀ ní kò burú ọ̀dà bẹ́ẹ̀ ó sì wàá roore èmi náà mọ bí n ṣe gbé kalẹ̀ ni wọ́n tó sì lórí ọ̀nà ni òmú mọ́ra wà jáàmù dọ́gbọ́n ẹ̀ báwọn. ọwọ́ ajájọmà láàrin wọn àwọn àfáà ní ọjà àzà tọ́ba wá ajá àzà ó tún wà ní tuntun dè kọ̀ gbọ́dọ̀ jẹ́ wípé ó ti wo fíìmù kan rí àbóníkàlẹ̀ nídà kan lọ láwọn obìnrin panṣágà abú naam tí mi ò sẹ̀rùn bí gbèyàn súsù ká àwọn ìyá kan bẹ àwọn aláyé 50 àrin lu àìdáadáa ọkùnrin lẹ́kọ̀ọ́kọ́ ṣe bọ́yọ lọ́ọ̀kan obìnrin mùsùlùmí èsì báwọn tó ń ti bó ṣe jẹ́ wípé à ní rírun rẹ̀ gan-an ẹ̀tún wo bí ẹ̀sìn ṣe ń kọ ìyàdá rẹ̀ nítorí kíni torí pé ibi tí ó tún ti sílẹ̀ táwọn ẹgbẹ́ rẹ̀ lóbìnrin náà bá rí yọ́ padà máa dá múṣkílà alẹ́ nípa káwọn èèyàn mọ̀ pa kíní ìtọ́ni àọ́dà bẹ́ẹ̀ ni àwọn òbí náà àtẹ̀ntọ́jọ́ wípé kọ́ máa ń tó pilẹ̀ rẹ̀ lé àwọn eléyìn pò sí ni lónà ọba tó lọ kásá rẹ̀ yáà díjà láàrin àtọkọ rẹ̀ pé bẹ́ẹ̀ mi mo lórí mi ìwọ́kọ́ ìwọ́nìkan kó lórí rẹ̀ mi gbádùn rẹ̀ aláfẹ́kejì ìwọ náà lọ́lọ́ yáyí láti ìjọ ìgbógun tó fi wà náà wádìí sọ tún wọ̀ lórí òun ìdán obìnrin ọ̀gbọ́dọ̀ gé orí òun lẹ́yìn ìgbà tá a ní kọ́nìṣẹ́ wọ̀rántì kọ́ wá padà máa lọ rèé jọ títa ní o kò gbọ́dọ̀ lọ rèé jọ kò gbọ́dọ̀ fi jọ ọkùnrin kò sì gbọ́dọ̀ fi jọ ìgẹ̀rí àwọn obìnrin kèfèrí ìdán káwa bọ́ sí irun orí ọ̀dọ̀ àwọn obìnrin wa ń bí kóbìnrin ó nírun ń bí kó tó sọ pé rùn ń dà láàmù sẹ́rí pò sí díẹ̀ in tó fẹ́ lè mú obìnrin pò ó gé orí ń bí ànitọ́ bá rùn mọ́ ìṣesí àwọn ìyàwó Aisha báyà lọ́kọ́ mọ́ táwọn ti ń tọ́jú sí pọ̀ kòkù sẹ́ni tí ó bari náà tẹ́lẹ̀ ẹni tí ó bari nínú ilé láàrin àwọn àti ẹlẹ́tọ̀ rẹ̀ òun náà ni òsì mẹ́yì kò sì ní rọ́gbà láti fẹ́ ẹlòmí àbí ó tẹ̀ ti kọjá ẹni tó lè ṣe kí ni o tó lè pòun ọ̀fẹ́ tó lè pòun ó ní ọkọ̀ mọ́ ìpìlẹ̀ ni wípé kóbìn ọmọ máa gé orí rẹ̀ o gẹ́gẹ́ bí ẹ̀sìn náà sí kí ni o bó ṣe fi pọ́nlé àyàfìgbà tó bá ṣe kí ni o hajj ní ó sì mú bẹ́ẹ̀ náà bí orí kí ni o bí orí ìka báyìí ọkùnrin ní àyọ̀ǹda fún pé kó fá gbogbo rẹ̀ tàbí kó gé mọ́lẹ̀ kìí sì ṣe pọ́kùnrin náà tún gé lábẹ́ apá kan sí abala apá kejì àwọn kan ń ṣẹlẹ̀ láyé ní ìsìn tọ́jà pé ó ti ṣẹlẹ̀ náà rí abúṣà sálàmù rọmọ kékeré kan tí wọ́n bá gẹrun apá kan tí wọ́n dá apá kan sí. Si oníṣọlọ́run wa ni ẹ lọ rí báàgì gbogbo rẹ o bẹ́ẹ̀ bá fẹ́ ṣerun fọ́mọ ẹgẹ́ ògbó rẹ àbí ẹ fi ilẹ̀ ẹ fi gbogbo ẹ àbí ẹgẹ́ ògbó rẹ ara èèyàn wa tí wọ́n gbé ọmọ jáde níjọ́ kẹjọ tí wọ́n bá pọ́ǹkì lórí ọmọ tuntun nílùú iná ni o kí ni wọ́n bá lórí ọmọ tuntun pọ́ǹkì ó ń sọ ọlọ́run sì ń pé ká má fi ìṣesí iwájọ títa wọn kèfèrí àwọn àfáà wa ní kí ló fà ebi èlè yẹn lórí ẹ ọgẹ abala apá kan ọfọlákan rẹ wọn ní ń pa pé alásàsálà yìí sọba alábòsí ẹsìn yìí sí ìṣẹsìn àbòsí ọlọmọsẹmi àtẹyìn lálábòsí o béèyàn bá wà ń gẹrun apá kan tí ń fa apá kan lẹ ń tún ṣàbòsí ara rẹ ọlọ́run tún ní ẹ̀sìn tí mo fi yìn sẹ́ ẹ̀sìn àlàáfíà ni mọ́tò ṣàbòsí ara rẹ torí pé afẹ́fẹ́ ọmọ afẹ́ bì kò ní fẹ́ bì kan àbí ni má lọ dúró níbi tí kan ara rẹ̀ ọ wà ń bòòjì tá abala apá kan náà wà ní o nínú oorun ọ̀n sábòsí èyí tí ń bẹ nínú oorun ọ̀n kéyìn tí ń bẹ nínú bòòjì bí bàtà rẹ̀ bá já yá awọ méjèèjì papọ̀ bẹ́ẹ̀ tàbí kan jẹ̀mọ́ à ń bọ̀lá wá fẹ́ gbé gbàlálìkì àmọ́ pẹ̀lú tí ń bẹ lọ́wọ́ àtẹ̀yìn ara نعم kò sí inú ẹ̀sìn kẹ́nìkan máa mu ọtí kó sì pẹ̀lẹ̀ mùsùlùmí sẹ́nu yìí mo fi mú ni no má mú tí máa wò oníṣòǹgbó lọ́wọ́ mú ni tó abẹ́yìn mo fi ṣe zìnà ni má mutí má o ṣẹ̀rí ọlọ́run ọba tó dáa jù tó jẹ́ pé kò sí nǹkan kan tó tún ṣe é fi wé má lórílẹ̀ òun náà ni pé ẹ ń bá mu ọtí tí wọn bẹ igba mu tó sì gùn ríra tí wọn nà ní ẹgbàá fọ́ọ̀tì kó tó di pé àwọn kòlàfà wò fọ́ọ̀tì kún ńgbà táwọn gba fọ́ọ̀tì ńgbà wà nìyẹn ní mẹ́mẹ́ tí o ti bẹ̀ kú ní a bá sọ di eighty. yóò jẹ gba eighty ẹ tún wá wo sẹ̀rí àbòsí dáa tó tó bá jẹ́ pé ń tọ́ lọ mutí ọba jẹ́ ẹni tí ọ̀dà pé tó pé tí wọ́n bá narú ẹ̀ lẹ́gba eighty o lè dá wàhálà lẹ̀ gẹ́gẹ́ bó ṣe wánú àdìsù Sa'id ibn Sa'ad ibn Ubada ó ní kana bayna abuyatina rajulun mukhdajun da'ifun nígbà tá a wà Madina láàrin agboolé ọ̀dọ̀ wa ọkùnrin kan tí wọ́n bá pè é mukdaj òun lẹ́ni tó jẹ́ wípé kódà pé bóyá ẹsẹ̀ kan ló ní ìrìn rẹ̀ ọjọ́ ṣùgbọ́n ẹni ọlẹ́gán fọlámiyúrọ̀ ìlà huwa aláàmàtí min ìmá ìdárì yàgbáfúbìá kíkà tí wọ́n kà ń jọ kàn ní abárí tí ń bá ọmọbìnrin kan sùn tó ń jẹ ẹrú nínú àwọn ẹrú àdúgbò lóbìn farofa abisha nihi saadu bin ubada rasulillah salam bàbá mi tó jẹ saadu sa'idu amara ẹ sọbáwọn ó sà lọ sọ̀rọ̀ fáwọn salam àmì ìbá a idribuhu dọrba mi àti sautin ẹnìlẹgbẹ ọgọ́rùn o ẹnìlẹgbẹ ọgọ́rùn o wọn bá a ah, ya rasulallah innahu adu'afu min dhalik law dorobunahu miata sauti mat ah abẹ́rẹ́ kan lè ní kọ̀dà pé bá a báyẹ nẹrú ẹ̀ lẹ́gbọ́ndọ́ rí ó kú kọ́dọ̀ yà lẹ́nu àmà pé abẹ́rú ẹ̀ rí túnmọ̀ lé gan bó ṣe rí ó ń sọ lọ́wọ́ wá ní wọn mú ifkal ifkal tọ́jọ́ pé ṣàmán rí wọ́n wà ń bẹ́ẹ̀ kí ni igi dàbínú igi tamaru tọba so ọwọ́ rẹ̀ tọ́ náà wà báyìí tí ń yàrá láti orí rẹ̀ báyìí tí ń nà tí ń báyìí ìmí ọwọ́ àwa ń bẹ̀ báyìí ètò wa ń bì ibẹ̀ ni èso máa so mọ́ eléyìí là ń pè ní sàmáhírù tí wọ́n bá yọ èso ń tán tí wọ́n bá jà tán sàmáhírù rẹ̀ ibi tí sàmáhírù so mọ́ oníjẹ́ iskal iskal sọ̀rọ̀ pé alẹ́ mu tí sàmáhírù ọ̀pọ̀ ń bẹ́ẹ̀ ibi ẹnu tọ́ bí ìgbà tí à ń han ewédú tán tó mú gi ewédú lọ igi ẹ̀tẹ́ mú lọ́hùn kọ́mọ́ wà á dádúró ní gi ewédú kọjá pò náà súnmọ́ gi míì tẹ́ ẹ bá kàn tán ìfikàlù tamuru nù náxlù nù ìfikàlù ṣàmánxiru ṣàmánrix oníbi tí ọ̀dà bẹ̀ ń pa àhàn ewé ń bẹ̀ ká wá fi ewé tá a hàn bẹ̀ ká fi wé èso tamaru bí gbàtí à gi ṣùgbọ́n tá a bá wá fẹ́ fi nẹ́ni àá wàá ní gbogbo kíní tó yọ báyìí tó yọ báyìí ó ń pa àlérí márùn-ún rẹ̀ tí ó sì jẹ́ wípé ntí ọ̀yọ́ ń bẹ̀ yọ wà jọgọ́rùn àníbí ni ẹ wárú rẹ jẹ̀mọ́ lẹ́ẹ̀kan náà ó kí dàjọ́ ọlọ́run sá kó lọ́rùn ẹ dáhùn ni o ẹ dáhùn ẹ̀sìn pààyàn pààyàn yẹn àbí ńkọ́ ẹ̀sìn ìrọ̀rùn àbẹ̀sìn rẹ̀. jama wàláì tánà bí fi jáde láyé ẹnìkọ́ jalè rí báyìí kò gbé two thousand one oh five kánà bí ni wọ́n lọ yẹgi fún kọ́sẹ́lẹ̀ rí ẹwù ẹ̀sìn àlùbáríkà ẹwù ẹ̀sìn rọrùn wàláì kọ́sẹ́lẹ̀ rí ẹnìkọ́ òsìsẹ́ sínà rí kánà bí ni ọlù ẹ̀wọ̀n ni o tàbí ọ̀sán five thousand owó tánà kọ́sẹ́lẹ̀ rí amsa salam kèé fi kèé tún kò ní tún dáadáa kan ṣe kọ́ wá fi bẹ ẹgbẹ̀rún jẹ́ abadan kò sì ní bẹgbẹ̀rún nǹkan jẹ́ torí kọ́ fẹ́ ṣe dáadáa kan naam téèyàn bá wá ní ẹ̀mí ẹ̀mí téèyàn bá lẹ́mí lọ́nà one thousand tọ́wá one billion gbé tọ́ bá jẹ́ pé ìdájọ́ two thousand one oh five la fẹ́ gbé kalẹ̀ sí àmọ́ pé wọ́n tún ní kó tún wẹ̀mí ẹ̀kún ká tó fi àjọ ọ wà kí ni o ọ wá ẹ̀mí ẹ̀kún ẹ̀mí mi ẹ̀kún ọlọ́ndọ̀ ọjà àrísànú wa Islam lẹ̀sìn rí Islam ní ẹ̀sìn ìfọ̀kànbalẹ̀ Islam yìí ó ní ẹ̀sìn àlàáfíà. ntọ́ba ti yẹlẹ́rìn tá à ń wí wàláhi lẹ́dí iláìláìláhùwà ètè ìsùlẹ̀ balábẹ́. akansara kan ni o ni an se láìláìlá ni an dúnyàn káàkiri kí wọn kọ sáà sọ ìgbà wo ẹ̀sà wùlọ̀ wùbọ̀ nínú lùtọ́jẹ́ pé àjọ wà báyìí lórí amán tá a ń gbégbé làkúndínú tààjọ́ ń gbègbè wípé máa ń làmì yẹ́dù yúdá ẹni tí ọba ti pè wọ́n ó pè ó fúrì láti pẹ́ ń tọ́ba fẹ́ pè wọ́n bá ń sẹ̀sìn wọ́n sẹ̀sìn ànàbí tẹ́lẹ̀ náà ń sọ tiẹ̀ tẹ́lẹ̀ náà ń sọ tiẹ̀ tí ó sì sì pẹ́ nìkan sọ wípé ó kubi tẹ́gbà lórí ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́nìkan bá sọ pé ó kubi tẹ́gbà lórí ọ̀rọ̀ ẹ̀sìn ìdájọ́ mi nìyẹn mùsùlùmí èjàkọ̀ jẹ̀bi ìlọ́fà tó fi jẹ́ wípé kò sí ní tó tónú orí ibú kẹ́nì kọ́ máa dalẹ̀ ayérú kọ́ wa máa gbé lórí ẹ̀sìn ànábì kó sì mà kó o pé ta ni ẹni tí ò sinmi tẹ jáde láyé òun nípa kí gbogbo ayé ò lè sórí rẹ òun òní màá bà ló kọjẹ́ kò síbi tó náà fẹ́ gbé wọ̀ ìdààmú ni wọ́n máa rí. ìdán obìnrin wọ́n yàtọ̀ sí wa níbi ọ̀rọ̀ irun o. ṣùgbọ́n àwọn ìdájọ́ mi wá wà tí irun bá lọ wù lára obìnrin láàyè tí irun ètí hù so lè mú kó ń bẹ́ àbí ò lè mú kó ń bẹ́ naam bí kóbìnrin ó nírùngbọ̀n bí kó nírùn mú bíi kóbìnrin ó nírun láyà ọlẹ́tọ̀ àti máa fa láwọn ààyè tọ́jẹ́ wípé àbàsábà kò bí òun nírun kò sì sọ́dà jẹ́ o kèésà jẹ́ o kése kí ni o torítọ́ pé yọ́ bà jájẹ́ ni a rí apágbọ́n ọkùnrin náà ti pọ́lọ̀ ńlọ́pa lágbọ̀n nam a sì pè lóbìn naam kọ́dà ó tún máa finú tàájúrù tẹkúntẹkún ọlọ́wọ́ pé yàn kó wù هذا هو سليم clear السؤال الثالث والرابع ما حكم لبس السراويل للمرأة تحت الثياب وغير متبرجة وما حد تشبه النساء بالرجال وبالعكس خصوصا في اللباس الحمد لله رب العالمين والصلاة والسلام رسول الله جزا الله سائل خير الجزاء ẹni tó bèrè ìbéèrè ọlọ́mọsá balẹ̀ sàn lẹ́sàn olóore wọ́n ní kí ni ìdájọ́ kóbìnrin ó wọ ṣòkòtò sísàlẹ̀ aṣọ rẹ̀ tí èsì ìṣe wípé ó fi ṣe tìkáyé orí téèyàn orí kí sì nẹnu àlà tá a fi lè sọ wípé ah, ìmúra ọkùnrin ó fi jọ tóbìnrin ìmúra obìnrin náà ó fi jọ ti kíni o ọkùnrin àkọ́kọ́ kí là ń pè ní asirwal òun náà ni thawbun yugọ́pì máa báyìí na surrati wà rúkúbàtẹ́yìn òní tó lè bo ìdodo sí kíni o ojúgun méjèèjì gúngùn rẹ̀ fún ọkùnrin àti mẹ́bí tó lè dé obìnrin ó lè wọ ṣòkòtò pẹ̀lú májẹ̀mú ó sì lè fi ṣòkòtò kírun pẹ̀lú májẹ̀mú ṣòkòtò alóbìnrin lè wọ̀ ọ gbọ́dọ̀ jẹ́ ṣòkòtò tí èmi àti yín ò lè sọ wípé obìnrin tí ń lọ yìí ọwọ́ ṣòkòtò kọ́dà kọ̀jẹ́lẹ̀ à ọwọ́ ìjáàbùtàn ṣòkòtò wá tún yọ ní ẹ̀ṣọ́ rẹ̀ ní ṣòkòtò ara ń tọ́ ọwọ̀ tí a ní ọ̀dàjáàbùbù orin kí ni o ó ní ṣòkòtò ojú kan nìyẹn bákan náà àwọn àáfàá wọ́n kọ̀ kí obìnrin ó máa wọ ṣòkòtò tí ó fún ara rẹ̀ láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ náà láàrin kí ni o láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ tá a bá tún rí láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ó tún lẹ́jẹ̀ wọn o ọkùnrin kan ńlọkọlé ó wá níyàwó bíi méjì sí mẹ́ta mẹ́rin ó ń kálukú wá ń ṣe káta sí kóyọ̀ sí pẹ̀lú àti máa fi sòkòtò tẹ́ yaba lọ́rùn nínú ilé sẹ́yìn kò tún ti yàtọ̀ sí ìta tún abúfaramáyọ̀ naam ìdájọ́ wọn tún wá yàtọ̀ sí tí wọ́n bá tún ti lọ́mọ tó dàgbà tí ọmọ tí ń torí ẹ̀ ṣe ìdájọ́ orí rẹ̀ sì tún yàtọ̀ tí ọba tún sọkọ náà lé ṣùgbọ́n obìnrin ò gbọ́dọ̀ má lọ rèé wọ ṣòkòtò láàrin àwọn obìnrin ẹgbẹ́ tí pé ọkùnrin kan kò sí bẹ́ẹ̀ tí wọ́n ò rí tó sì wà jẹ́sòkòtò tó jẹ́ wípé yóò máa sọ bó ṣe rí torí wípé gbogbo ń tó bá lè fa fìtínà lára ìmọ̀tọ̀ náà fọ́sàsà ni wípé ká máa gé ọwọ́ rẹ̀ ṣáájú kó tó náà bí àwọn aṣẹ́ráwìn lóyìn tẹ́ pé ya'maluna amala qawmi lutin tọ́kùn ọmọ bọ ọkùnrin sùn bákan náà musa akọ ńlá ń pé tóbìnrin àwọn nǹkan tó lè máa fa wọn àwọn báyìí tó lè máa mú ìròrí burúkú mi wà bákan náà ń tá a gbọ́yé lọ́dọ̀ àwọn sálàfù sọ́ọ́lì o náà ni wípé àwọn obìnrin ara wọn ó mì í pé ṣáòbù ti dé ẹnìkan nìkan ti ta sí lọ́pọ̀ lọ́nù wọn tóun wá fẹ́ gbé àbàwọ́n wá sáàrin àwọn obìnrin tọ́ ìpé kìí sí zayu wa jẹ̀mọ́ àbílùwá yìí náà tó sì rí tó tó fọ́ lọ́lù yìí láàrin àwọn obìnrin tí wọ́n jẹ́ lẹ́à tá bá lè rí obìnrin wọ́n wà lágbàlá kan ní o ẹnìkan kò rí wọn ní o wàsásù ní o tó bá lè láyàláyà láti máa wọ táìtì láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ tí ń rí táà yòókù ò sì méjì rẹ̀ ó tètè wa lórí àkọ́kọ́ ni wípé mẹ́sẹ́jì kan ní ń si sí wọn ẹ̀ẹ̀kejì ni wípé eléyìí ti ẹ̀jọ́ wa àáfà wa kọ ìyàdá ìgbà tóbìnrin lè fi ṣòkòtò kírun òun náà ni pé ọlẹ́tọ̀ kóbìnrin ó fi ṣòkòtò kírun o pẹ̀lú tá a bá ní kóbìnrin ó fi ṣòkòtò kírun kì ṣe ń tà sọ ní kọ́ wọ ṣòkòtò lábẹ́ aṣọ là ń sọ o tọ́ bá jẹ́ pé ṣòkòtò tọ́wọ́ ọ̀run ni. tọ́jú kí ni o ṣòkòtò tó wọ̀rùn tó má torí tó jẹ́ ká sọ báwọn báwọn kan ṣe gbọ́yé tó jẹ́ pé fíṣẹ̀bí láì masalasi wọ́n dájọ́ wọ́n lọ rí fi ra fìlà wọ́n wá kó sáfù wájú jẹ́mọ́ wọ́n ní sókù sókù dìsín ń bẹ ń bẹ ń bẹ kọ́dà kìí ṣe pé mọ́sálásí yẹn gẹ́gẹ́ tí ń fọ́ o wọn ò sì ní dandan ni kó o dé o ṣùgbọ́n tó àwọn ọ̀pọ̀ fẹ́ dúró sáfù wájú o mọ̀ fìlà kan ó lẹ́wà ní bẹ́ ní sáfù wájú o kí ló ṣe o ó dé ọ̀fẹ́ ọkọ̀ mi pé bíi magrebi sí kù bí ìṣẹ́jú mẹ́rin márùn-ún alásọ̀rọ̀kọ́ra kó tún mi àtẹ̀yìn náà ṣe o kó tún àwọn ìyàwó wa náà kó tún wọn ṣe sí dáadáa o ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́ aláàrin lẹ́nì tá a máa mọ̀ pé jíǹsì ni àwọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́ aláàrin lẹ́nì tá a máa mọ̀ wípé chinos trouser kọ́dà ash color tí ẹ̀ tún ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́ aláàrin bẹ́ẹ̀ lẹ́ni kọ́dà ẹlòmí àtúmọ̀ fi sístẹ́mù fẹ̀ jí wọ́n ma kèése tí o sí o arósẹ̀ àlókọ títí wá o ẹrù rẹ o latest one gan ni torí mo rí ẹni tí òun àtọ́lẹ́ ààrẹ tí wọ́n jọ ṣe gbọ́nmi sí omi òtó gẹ́bí ń tọ́ sọ o kò séjú tèmi o. Oh, no pé ẹlẹ́ ara bàtà ti ń dún ṣàgbọ́n mọ àwọn kan máa mọ ẹ̀hẹ́ èmi àwọn kan tó ṣe tàgbàlagbà rẹ̀ ní ìmọ̀gán. bí wọ́n bá ímpọ́ọ̀tì ẹ̀ ní o ṣé ẹ mọ̀ wípé gbogbo ń tà ń sọ yìí kò lè jẹ́ mà tọ́lọ́sà sọ wípé ṣàìtọ́n tẹ̀ ń wò yáàtì ahadakum fi shani kulli gbogbo ń tẹ́ bá ń ṣe ni máa wá bẹ́ẹ̀ gbogbo tẹ́ bá ń ṣe ìbéèrè kan bẹ́ẹ̀ mi mo ṣe bọ́rọ̀ ọkàn lénìí ni ọ̀rọ̀ ọ̀kan nípa pé téèyàn bá ń rí owó aláǹtakùn wájú èèyàn ṣùgbọ́n Yorùbá ló ń tọ̀ ń fi kọ́ mí pé ọjọ́ ti lọ ọ̀rọ̀ ọ̀kan ni àwọn kan bẹ tí a fẹ́ sọ nípa àwọn jàwá níbò yẹn ṣùgbọ́n ala kulli hal àwa tá a bá jí òǹbí àwọn ọmọ àwa náà tún ní àwọn ẹ̀kọ́ kan tó yẹ ká máa kíyèsí ọmọ tí bá ti ń tó bí ọmọ ọdún mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá lọ́mọbìnrin kárí pé tí ó bá wọ ṣòkòtò ẹnìkan kò mọ̀ ń ta kódà ọ̀dà pọ̀ láti rí ọmọ ọdún mẹ́fà gan méje márùn wá sẹ́yìn torí pé tàdídù pẹ̀lú nọ́ọ̀sù sọ̀rí kọ̀ wá báyìí fún ọmọbìnrin pé táìmù báyìí lẹ́gbọ́rọ̀ bò lójú ṣùgbọ́n àwọn àfáà ṣe kìyàsù rẹ̀ sórí ọ̀rọ̀ ìrun ẹjọ́ tí mọ́mọ́ látà ọmọ ọdún méje nígbàtí ọmọ ọdún mẹ́wàá bó ti ẹ̀jẹ̀ yí pé nílùú mi kò nídìí wọ́n sì máa sọ bá ń fún yàn tí wọ́n pa ọmọ eléyìí ti kọjá tìsíjúkì ala kulli hal kákíyèsí àmà kéékèèké náà lóbìnrin pẹ̀lú ká máa wọ ṣòkòtò nìkan sí káàkiri kọmọ ọmọ tí ma ní ṣù kọmọ káfí lọmọ obìnrin kó fi máa wọ bí ọmọ ọdún mẹ́fà kó sì mẹ́tì máa màpò bẹ́ẹ̀ lòun kọ da kọjọ́ máa mùsùlùmí kọ́ máa síbẹ̀ àwọn náà ti mọ̀rú àwọn ẹ̀sìn síhun ah ah òsìrí rẹ̀ ọ̀ fáìmà òsìrí rẹ̀ ọ̀ fáìmà yọ́ màmá pé ah, àsùnwòn kọ̀ẹ̀kọ́ òsìrí rẹ̀ àsìkò ọ̀fáìn ni sísírí gbogbo àwọn àgbékalẹ̀ dáadáa báyìí àgbékalẹ̀ dáadáa báyìí àgbékalẹ̀ dáadáa báyìí so kèése pàwà láwà lọ rẹ̀ ìdíjà nǹkan àwọ̀ kan sọmọ lórí nírú bá ń na bákan náà àwọn ìmá wọ́sọ̀kòtò pẹ̀lú ọmọ fáwọn ẹlẹ́à á adàlẹ̀ wákìtì subhanaka wa hamdik ashhadu an la ilaha illa wa atubu